لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على أشرف الأنبياء سيدنا محمد صلى الله عليه وسلم وعلى أهله وصحبه أجمعين آمين àtúntí ẹ̀yin olùgbọ́wọ́ wọ̀nyí pé àjọ kó ojúmọ́ abáríkà jùmọ̀ aláàjẹká ṣòwò pẹ̀ ẹ́ káàbọ̀ sórí ètò tí a pè ní alifik fidin lórí one zero one point one parrot fm lókè bèbí nílùú ògbómọ̀ṣọ́ ń bí ọládùnní bello olórúkọ mi o mo ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú sheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center tó ń bẹ ní pápá bẹ́ẹ̀dẹ́ nílùú ògbómọ̀ṣọ́ ń bí sheikh kọ́lọ́nkọ́ jẹ́ ká rí yín pẹ́ dáadáa lójú pọ̀nà ẹ̀sìn islam ẹ káàbọ̀ sórí ètò sà ẹ jẹ́ kí n kọ́kọ́ máa fi ìbéèrè lè ṣíde oníbèrè béèrè wọ́n ní ṣé ó tọ́ fún obìnrin mùsùlùmí kó jẹ́ pé iṣẹ́ aṣaralóge fún bíi eh, obìnrin tó ẹ̀sẹ̀ fẹ́ lọ lé ọkọ ìyàwó ọ̀sìn gẹ́ ṣé ọtọ́ kó jẹ́ pé irú rẹ̀ lẹ́yìn ọ̀ máa ṣe níṣẹ́ àbí nǹkan míì tó tó ń farapẹ́ tó jẹ́ pé èèyàn máa ṣe irú nǹkan báwọn lóge lọ́ṣọ̀ọ́ ṣé ọtọ́ fún mùsùlùmí aláọ̀kọ́nu ẹlẹ́ẹ̀kejì ó lè tó wá látọ̀dọ̀ ẹni tó ń jẹ́ Abdulkabir láti United Arab Emirates wọ́n ní tí ọkọ àti ìyàwó bá ti jọ gbà wípé iye tí òun ó fún ìyàwó ní sọ̀dà kìíní tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó wá jẹ́ pé nígbà tó yá ó dàbí ni pé agbára ọkùnrin ọ̀fẹ́ ká mọ́ ṣé ìgbàláyè ń bẹ fún irúfẹ́ ọkọ ọkùnrin àti ìyàwó bá ń láti tún jọ panupọ̀ pé ọ̀dà ìgbàtagbára rí ọ̀kan tó tó bá ń ọ̀dà tún mú un tó kéré sí tàkọ́kọ́ ń wá wọn ní ṣé ìgbàláyè rẹ̀ wà bisimilá. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah. محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته kí obìnrin máa ṣiṣẹ́ abánisọ̀sọ́ fún àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ hmm. pàápàá jùlọ obìnrin tí ń lọ ilé ọkọ kò sí nínú tó burú lábẹ́ òfin ọlọ́ hmm. nítorí pé wíwọlé tí ọkọ tí ó wọlé tọ ìyàwó rẹ̀ nígbà àkọ́kọ́ hmm. sọ yẹ kó rí nírí ẹni tó rẹwà lọ́nà tó ṣe pé obìnrin yóò fi kún lójú hmm. kò tún ní máa wò ta lẹ́yìn ìgbà tó ti lélẹ́yìí nínú ilé máa ṣùgbọ́n o àwọn akéèsì àwọn nǹkan tá a fẹ́ fi sọ̀sọ́n àwọn gbọ́dọ̀ ta kò fi ọlọ́run nítorí tó má ti ta kò fi ọlọ́run ibi tí iṣẹ́ tí wọ́n ń ṣe tí ó ti ní ààyè nìyẹn Hmm. nísìnyí báyìí ẹlẹ́nbàyàn sọ̀sọ̀ ẹ wá lọ gbé wíìgì sí lórí ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ́ irun tọ́lọ̀ fún kálukú ni ẹjọ́ wà lórí rẹ̀ hmm. ẹ lè bá dín lọ́nà tó ṣe wípé irun yẹn báyà sóko ni báyà ìpàdé àdúrà ni hmm. báyà ọ̀nà kan wọn bá dì sí lọ́nà tó ṣe pé masha allah la quwwata illa billah ṣùgbọ́n pẹ̀lú mọ́jà mi kó wọn gbọ́dọ̀ fi irun kún un rẹ̀ ọwọ́ bí irun ṣe mọ náà ni wọ́n bá di tí wọ́n bá ṣe lóge hmm. bẹ́ẹ̀ ni ẹ lè lo làálì kí ẹ fi ṣe lọ́ṣọ̀ọ́ ṣùgbọ́n gbogbo nǹkan míì tó fẹ́ túmọ̀ sí bí ìgbà tá a fẹ́ yí ẹ̀dọ́ ọlọ́run ọba padà wọn ò gbọ́dọ̀ lò so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ kò sí tó burú nínú rẹ̀ lókun bàtẹ́ pọ́kọ rẹ̀ lẹ fẹ́ soge fún un kó lè bàa gbé oge yẹn àti ọ̀sán yẹn kó lè bàa gbé hàn kò sí tó burú nínú eléyìí. wọ́n ní tí ọkọ àti ìyàwó bá ti jẹ́ pé ẹnu wọn kò lórí iye sọ̀dáàkì kan pé ńlọ fún ìyàwó òun ṣùgbọ́n tó ṣe pé kó tó di pé ọjọ́ kò ọkọ yóò lágbára iye owó ma hmm. ṣe wọ́n tún lè tún tún ṣe lọ́nà tó jẹ́ pé agbára ọkọ ọba ká náà ní ọ̀padà jẹ tó burú hmm. obìnrin jazakumullahu khairan sheikh ẹ má gbàgbé pé ẹ lè darapọ̀ wọn ní ìkànnì ojú wo omi wọ facebook ẹ máa fi ọ̀làdùn níbi èlò wa tí ẹ bá ti ń rí i kí ẹ máa láǹfààní àti ṣíà rẹ̀ kẹ́ tún máa fọ́lò rẹ̀ bákan náà kẹ́ máa láìkì ẹ̀ pẹ̀lú ọlọ́run yóò sì san kó wa wà ní ẹ̀san lóore zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight nọ́mbà tí alimọ olùnúfà kàǹbẹ lágbègbè àti jákèjádò ilẹ̀ nàìjíríà nìkan so fáwọn tó ń bẹ lókè òkun gbogbo plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six òun náà ni nọ́mbà tí àwọn ará òkè òkun wọ́n lè máa lò ah, ìyá ìpè ó ti ríra wọn o tó ọlọ́run yóò jẹ́ kí ọmọ ajá gerege ẹ jẹ́ kí ayẹ ẹjẹ́ ń jẹ tẹ́ ń gan ìwò náà kí n fi wá ọgbọ́n kan dá sí torí ìpè ọ̀nrọ̀ lura wọn. plus two three four zero eight three two nine three eight nine six plus two three four zero eight three two nine three eight nine six ẹ dákun àwa tí à ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí orí zero nine zero five one six four five four three eight àní láǹfààní àti mọ̀ mú àtẹ̀jíṣẹ́ ń bẹ̀ o orí nọ́mbà kejì ni kẹ́ máa fi àtẹ̀jíṣẹ́ yín sí ẹ̀ lọ́wọ́ wa aleykum salaam wa rahmatulahi wa barakatu o kọ́ ibi àti ń pè yìí. abdulhasi kan sọ̀rọ̀ gbẹdẹ láti sọ mi. kí ni ìbéèrè yín. ìbéèrè mi dá lé lórí pé ẹnìkan mo fi lè kọtà jọta ẹnìkan wá sọ fún mi yìí pé ìmọ̀ ká apá aṣọ sókè ó lè fẹ́ ó lè kọ́ dínà kí ìrọ̀ mi má jẹ́ ìtẹ̀wọ́gbà ẹ dàgbọ́n fẹ́ kí ẹ̀dọ̀kọ̀ anabi sallallahu alayhi wa sallam ó kọ̀ fún wa láti jẹ́ ni tó ṣe pé yóò máa ká sókòtò ká aṣọ sókà apá aṣọ sókè nígbà tá a máa ṣe sọlá ní hmm. tó túmọ̀ sí pé àwọn sòkòtò wa wọ́n á má ṣe gùn tayọ kókósẹ̀ àbùkátà hmm. láti máa kà nígbà tó bá pé láti pìlẹ̀ èmi náà dá tayọ ẹnu àlà hmm. so màá lè ṣe sọ láti mi láì jẹ́ pé mò ká sókòtò kan sálẹ̀ apá ẹ̀wù nǹkan náà fẹ́ kọjá ọrùn ọwọ́ sí hmm. tí apẹ́wọ̀ àjẹpọ̀ mu gbogbo ọwọ́ dẹ́dẹ́dẹ́ hmm. láì lóbìnrin hmm. so eléyìí túmọ̀ sí pé àbùkátà kà máa kà ṣùgbọ́n tí ọba wa ṣẹlẹ̀ tó nìkan bá ka kò bá sọ láti rẹ̀ jẹ́ ṣùgbọ́n ṣíṣe bẹ́ẹ̀ á kórìíra rẹ̀ náà. hello. wa aleykum salaam wa rahmatulah ọkọ yín àti ìyá tí ń pè yín. orúkọ mi ni bikura bẹ́ẹ̀ ni pé tó wá ṣe é ṣe bẹ́ẹ̀ pé ọmọ yá owó ní ọ̀rọ̀ bàbá ẹ̀ mm-hmm. tí kò wá rí owó yẹn dá padà tí bàbá rẹ̀ fi kú tí bàbá yẹn ló jẹ̀bi pé àwọn ọmọ tó bí pọ̀ tí ó jogun rẹ̀ mm-hmm. báwo ni o ti fẹ́ sọ owó yẹn padà tí ìgbà sí lágbára rẹ̀ láti sọ owó yẹn. alhamdulilayi ọmọ lè yáwó lọ́dọ̀ bàbá gẹ́gẹ́ bí bàbá náà sì lè yáwó lọ́dọ̀ ọmọ mm. lè yá lọ́dọ̀ ìyá rẹ̀ ìyá náà lè yáwó lọ́dọ̀ ọmọ ṣùgbọ́n májẹ̀mú tó de òun náà ní pé ńgbà tá a bá yáwó lọ́dọ̀ ara wa a gbọ́dọ̀ kọ́lẹ̀. Hmm. ya ayyuhal ladhina amanu idha tadayantum bidaynin ìlà ajalin musamman faktubu ọlọ́run ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo tẹ́ ẹ bá yá owó lórúkọ san títí ìgbà kan pàtó hmm. Hmm, nítorí pé kú ń bẹ àríyànjiyàn a Hmm. ọ̀pọ̀ àìmọye ẹni tó yáwó lónìí tí ó di lọ́la tí ó sọ pé wọ́n yáwó lọ́dọ̀ rẹ̀ hmm. nítorí kírù rẹ̀ ọmọ bá ṣẹlẹ̀ kó sì má lọ jẹ́ pé ẹni tó yáni lówó kú àbáwá tá a yáwó kú ààrẹ ni tí ó lè sọ pàtó ṣé lágbájá ọyá tàmẹ̀dò lówó àbí ọ̀yá lówó hmm. ṣé tàmẹ̀dò yáwó lọ́dọ̀ lágbájá àbí ọ̀yáwó lọ́dọ̀ rẹ̀ àkọọ́lẹ̀ ìparọ́ torí ẹ̀ lọ́lọ́ọ̀sẹ̀ ní kẹ́kọ́ọ́lẹ̀ ọ̀dọ̀ bàbá mi mo ti yáwó sátùn akọni bàbá àjọ́dọ̀ bàbá rẹ̀ ọba àjọ̀dọ̀ màmá rẹ ọba àjọ̀dọ̀ ọkọ àbíyàwó rẹ ẹ kọlẹ̀ òfin ọlọ́run ọba nìyẹn. Hmm. tọ́ ẹ wá ní bàbá tó yá wa lówó tó bàbá wa ti kú. àwa tí bàbá sì bí a pọ̀ tó pé owó yẹn ṣe ti èèyàn kan mọ́ hmm. ó ti di ti gbogbo àwa tá a jogun bàbá. èyí sì ẹ̀yin ọmọ lásán àwọn ìyàwó tí bàbá fi sáyé ńkọ́ hmm. àwọn náà jogun ọkọ wọn torí ẹ ẹ wá ní báwo láti sanwó ńgbà tí bàbá ti kú ẹ kọ́kọ́ jẹ́ kí ó dé tì gbọ́ gbogbo oníkálukú pé mo yáyé báyìí lọ́dọ̀ bàbá mi hmm. ó tó di pé bàbá wọn jọ́ bá ní hmm. so oníkálukú ti wá mọ̀ pé ọjẹ́ bàbá lówó nìsí ìwọ lọ́wọ́ àmọ́ bó o ṣe san gbèsè tó ọjẹ́ bàbá rẹ fún gbogbo ẹni tí ó jogun bàbá rẹ tí bàbá rẹ fi sáyé ìwọ náà gbà pin tiẹ̀ ń bẹ̀ gbogbo àwọn ẹ̀gbọ́n àtàbúrò rẹ náà gbà pin tiwọn ń bẹ̀ gbogbo àwọn màmá yín àtàwọn ìyàwó bàbá yòókù gbogbo wọn náà gbà pin tiwọn náà bẹ hmm. torí ẹ bàbá kú ni ẹni tí ó jogun wọn ṣẹ́kù hmm. ẹnì kẹta jẹ lówó kú kò pé kí gbèsè náà kó ṣubú kú hmm. gbèsè ṣubú kú èèyàn san náà ni anabi sallallahu alayhi wa sallam ó sọ ń tọ́ dẹ́rù báni nípa gbèsè oní nafsul mu'mini marhunatun bidaynihi hatta yuqda anhu ẹ̀mí mọ́mí ni ò ní sẹ́mi wọ́n sọ̀rọ̀ sára gbèsè rẹ̀ ni hmm. nínú sàárè rẹ̀ kò ní ní ìtúsílẹ̀ ó dìgbà tí wọ́n bá tó san gbèsè o hmm. kọ́lọ́n dákun ṣàánú wa. bàbá kú ẹni tó jẹ owó náà òun náà padà kú kóun lè bá a nísìmí nínú sàárè rẹ̀ kó gbìyànjú àti san gbèsè ń padà. Hmm. bàbá sì ti lẹ́mìí pa san gbèsè tá a yá ọlọ́run máa ń ṣe rọrùn fún yàn láti rí san. yàtọ̀ sẹ́ni tí ò lẹ́mìí pò wọ́n san ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa kí máa padà kó parun bá ru wọn ni hmm. bó ṣe wá náà àdìsá nàbì sallallahu alaihi wa sallam hmm. inú ìjọ ìbò sọlọ. naam jazakumullahu khairan ìbéèrè eléyìí wá ọ wá láti ọ̀dọ̀ ẹrú ọlọ́run kan nílùú Madina ẹ̀ wọ́n á fi orúkọ wọn sí i wọ́n ní kẹ́ ẹ dákun kẹ́ bá wa ṣàlàyé nípa bí a ṣe wẹ̀ gúúsù nínú ẹ̀sìn Islam. Ah, ìwà ọmọ bóyá. Ah, inṣàlá eléyìí ìbéèrè ti pọ̀ ń pa rẹ̀. wọ́n ní bòlá ṣe máa wọ ìwẹ̀ jánábà. Eh, nítorí pé ẹnìkan ṣe pé ìrìnjọ kan tá à ń ṣe dánilẹ́kọ̀ọ́. pípé tí ọba jẹ́ ọjọ́ júmọ̀ ni èèyàn bá jí sáyé lẹ́ni tó ní jánábà la hmm. èèyàn fẹ́ wẹ̀ jánábà èèyàn sì fẹ́ wẹ̀wẹ̀ júmọ̀ hmm. báwo láti ṣe ṣe ìwẹ̀ méjèèjì. àwọn adalóhùn pélé yìí ń bẹ bí ìjọsìn ti ṣe máa ń wọnú ara wọn. Hmm. èyí tó túmọ̀ sí pé àwẹ̀ ìwẹ̀ ẹyọ kan pẹ̀lú àníyàn àwẹ̀ méjèèjì hmm. ọlọ́run ọba ó sì fi san wá lẹ́sàn-án pé méjèèjì láti wẹ̀. àwọn hmm. ṣàlàyé nínú dáhùn yẹn pé àníyàn á tó lẹ́sẹẹsẹ ni pé mo ń dà níyàn lọ́kàn mi ni o pé mo fẹ́ wẹ̀ ìwẹ̀ jánábà àti tìjúmọ́à. yẹn ni pé júmọ́à ò ní síwájú ti jánábà. Hmm. torí pé nu gbogbo olùmọ̀ ẹ̀sìn islam kò lórí pé ọ̀ràn yẹn dandan ní jánábà hmm. ṣùgbọ́n ẹnu wọn kò lórí pé ọ̀ràn yẹn ní tìjúmọ̀à èyí tọ́jú ọ̀ràn yẹn tẹnu kò lé lórí òun làníyàn rẹ ọkọ̀ síwájú ọ̀wà fi tìjúmọ̀ àtẹ̀lé hmm. ẹnìkan wípé ńgbà tẹ sọ pé ìwẹ̀ ti jánábà lágbára ju tìjúmọ̀ àlọ́ èyí ti jánábà tẹ lọ́ lágbàǹgà àmáwẹ̀ àmáwẹ̀ bó láti àṣì so ó ti wá dé ká nípinnu nísìn pé pẹ̀lú gọlọ. ìdánilẹ́kọ̀ọ́ hudan wa bushra eléyìí tí yóò jẹ́ ti oṣù tí ń bọ̀ yìí pẹ̀lú gọlọ so yóò wáyé nípa ìmọ̀ra nínú ẹ̀sìn islam hmm. eléyìí tó ṣe pé ó ṣe àkójọpọ̀ gbogbo ntọ́jẹmọ́ ìwẹ̀ àti ntótó farapẹ̀ hmm. inshàlá ká má kánjú. naam inshàlá ẹ lọ́run salaam aleykum. wa aleykum salaam wa rahmatulah. o kò ní bí ẹ ń pè yìí. ẹ ẹ aṣáájú ọ̀sán ọ̀sán kí a kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé bóyá tẹ̀yìn bá lọ sọ síbíkà tí kò bá ṣe yàn. máa ń wòrò tán á ní ìgbọ́n tí ẹ̀yìn máa lọ ya eh, scan scan wà. tó gbàtẹ́ ìdè gẹ̀ẹ́sì máa ya scan ọjọ́ fọkùnrin lọ máa yà fún yàn. tó ọ̀yàn ní láti bọ́ ìgbáyà bí ìgbáyà níbi tó ń dán yàn yàn ní láti bẹ́ẹ̀ láti ya scan yàn. tẹ́tẹ̀ ń bá yarú scan yàn kí ni ojú tí bá a ṣe jẹ́ obìnrin bá ṣe time planning tó wá jẹ́ obìnrin tó ti dàgbà mm-hmm. tí ò ti áìdọ́mù tó tẹ́lẹ̀ yẹn wá ń gbàlérò láti yọ kíni time planning yẹn kò táwọn láwọn ń bẹ̀rù pé káwọn máa lọ sí rálẹ̀ fọ̀kùn rẹ̀ làwọn ò fi lọ yọ títí tọ́nà tọ́nà bá kára àtọ́nkùn wa kú láì yọ kíni yẹn kò ìjẹsẹ́ nìyẹn ti tẹ́lẹ̀ àbíkọ̀ tẹ́lẹ̀ ìrìn ẹlẹ́kẹta ẹni tó bá tọ̀ lérò kó ti títọ̀ bá fọ́n sí láàrọ̀ Hello. Ìbéèrè mi ẹlẹ́kẹ̀ẹ́. Hello. Ah, ah, ah, <laughs> oh, oh. Hello. Ṣé ẹ̀jẹ̀ pé di ẹrù rẹ̀ jọ? <laughs> Wọ́n ti tó lẹ́ẹ̀rí. Hello. Ìbéèrè yín ẹlẹ́kẹ̀ẹ́ jẹ́ ní time planning àbí kílẹ̀ pé kí ni òun náà? Family planning. Tọ́ àtọ̀ ọ̀dà ìbẹ̀rẹ̀. Kí láyé láì bẹ̀rù. Pé tó bá yọ ọkọ máa ṣe kí ni? Kíkọ́ àtọ́rọ̀ ènìyàn bá gbẹ́rọ̀ láti fẹ́ lọ jọ fún ìyẹn kúrò ń bẹ̀. Mhm táwa ní àwọn bẹ̀rù láti fi rálẹ̀ fọkùnrin làwọn fi lọ yọ. naam naam naam ẹ ọya ẹ bá bẹ̀ kú tí ọba yọ. ìjẹ́jẹ́ ènìyàn ti sẹ́nu àdúkọ̀ sẹ́lọ̀. sọ ọ̀dà ó ti yé ìkẹta ẹ má béèrè kẹrin o. ìkẹ ọ̀dà ìkẹta ni pé ẹni tó bá ṣe àìdọ̀ tó ti lọ wẹ àìdọ̀. bóyá ń gbà tó fẹ́ gbèsè láti fi wí lọ wẹ̀ lẹ́yìn ìgbà tó láti láti ṣe àìsàn lálẹ́ wọ́n rí i pé òun tó rí ẹ̀jẹ̀ yẹn díẹ̀ ìjọsọ́nà tó rẹ̀ yẹn rẹ̀ ni àdójì ti máa bá sọ̀rọ̀ àjọba alhamdulilayi ọkọ ni pé láwùjọ a gbọ́dọ̀ gbìyànjú láti jẹ́ kó jẹ́ pé àwọn nǹkan tí ó jẹ́ kí àti ṣẹ̀sìn wa kó rọrùn ó wà hmm. torí pé kò sí ìtumọ̀ fún pé aláǹsẹ̀ islam òfin ọlọ́run sì sọ pé kóbìnrin ó bo gbogbo ara rẹ̀ hmm. àárẹ̀ kan tí ó ti wàá tó ara rẹ̀ wá sí wọn ni kó máa bọ́ sókòtò ó sì ń bọ́ fọkùnrin lórí kíni wọ́n ní ọgbà abẹ́rẹ́ ni màláìka lọ fẹ́ bọ́ sókòtò fún un. so àárẹ̀ kan tí ò tó àárẹ̀ sí ọ wọ́n ní kó lọ rí dókítọ̀ dókítọ̀ ọkùnrin ni ó sì ní kó máa síkùn rẹ̀ ní tó mọ́ ọ lọ sábẹ́ rẹ̀ lórí kíni mm. so eléyìí ò sínú pé à ń ṣe islam lọ́nà tí islam ní ká gbà sí o mm. o sì tún dìde o tún ti kó gbogbo ẹ̀wù rẹ wọ̀ o tún ti bójú borí àwọn máa rẹ́rìn pé ẹ̀ gbogbo tó ń bá wà á pé wọ́n bọ́lẹ̀ so eléyìí kò dáa tó kò tí ì túmọ̀ sí pa rí islam wa ṣe bó ṣe tó àti bó ti ṣe yẹ. Hmm. ó yẹ kó jẹ́ pa pèsè àwọn ilé ìtọ́jú aláàárẹ̀ eléyìí tó ṣe pé yóò tó wa hmm. yóò pọ̀ dáadáa lọ́nà tó yẹ pé báyìí ṣe ń ṣẹ̀sìn wa lójú ayé wọn à ń tún ṣe ń kọ̀kọ̀ náà. Hmm. kò sí túmọ̀ fún pé torí kọkàn fẹ́ ya scam ìjọba sígbà yálẹ̀ fọkùnrin ọ̀nà àwọn pé bí báyìí ń fọwọ́ tẹ bí ilé ìbò ní bẹ̀rù náà tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ ọkọ sì fẹ́ súnmọ́ yóò máa kára ró ni yóò máa sá bí ẹni tí kúrú náà ń lára rẹ̀ ni hmm. yóò máa sá fọ́kọ. nígbà tá a sì ní kó sí àyà rẹ̀ lẹ̀ tá ń fọ́ tẹ ọ lọ́yàn tẹ ọ láyà kò sí nǹkan tó burú ń bẹ̀ lọ́dọ̀ ti sọ yẹ kí kálukú tají káyé tanra wa dànù hmm. so gbogbo nǹkan tá a ṣe tí ìbò bíbò àṣírí ò fi wà fún mùsùlùmí bó ń ṣe ń ṣẹ̀sìn rẹ̀ yẹn kọjá pé bó ń ṣe ń ṣe gbangba náà ló dé kọ́kọ́ rẹ̀ eléyìí pàtàkì. àpèkẹ́ mọ̀ lọ sọ hospital láti pé kẹ́ ẹ má lọ sọ spiritu tẹ́ni tí èsè mùsùlùmí dálẹ̀ hmm. àwọn tẹ́ ẹ bá débẹ̀ sọ fún pé mùsùlùmí là wà hmm. obìnrin lélẹ́yìí ẹ pé obìnrin tí ó tọ́jú rẹ̀ wá hmm. ọkùnrin là wà ẹ wọ́kùnrin tí ó gùn alábẹ́rẹ́ wa ìyáàsí káwọn obìnrin náà tó wọn ti gàyà gàgàgà káwọn nọ́ọ̀sì ní gbọ́ abẹ́rẹ́ ń bì bàbá ẹ bọ́ sókòtò bàbá rẹ̀ ò ní kọ́ bọ́ sókòtò tó <laughs> ń torí pé ń gbádùn bàbá ẹ rí nǹkan mi. tó lẹ́yìn jẹ́ bó ti ṣe jẹ́ mi. <laughs> so wọ́n á ní ẹni tí yẹn bá lo kinní kan family planning òun náà jẹ ìmọ̀ràn ta lákòókò so wọ́n ti bá a fi kinní kan de ilé ọmọ rẹ̀ so kọ́ máa jẹ́ kọ́kùnrin ni ó lọ sí gbogbo ara sí gbogbo òdì fún pé kí wọ́n máa yọ ohun tí wọ́n fi de ilé ọmọ rẹ̀ so ó wá fi kinní yẹn lẹ́nu ó bá bẹ́ẹ̀ kù sékèèsè kọ́sẹ́lọ́n so kọ́sẹ́lọ́n ọ̀sẹ̀ hmm. lọ́run rárá bó tilẹ̀ jẹ́ pé family planning tó lọ sí wọn bùkátà wádìí hmm. ṣé bó ṣe ṣe tọ́ àbí ọ̀tọ̀ eléyìí àìsí béèrè ń parẹ́ hmm. so ọ̀rọ̀ pé kọ́mọ́ lọ sí di fọkùnrin tí ọkùnrin náà kọ́ ló dé tẹ́lẹ̀ so ńgbà tó wá jẹ́ pé àti tú èmi ọ̀tọ́ má ńgbà wọn bọ̀ dé kò burú àbí. tó gbogbo ẹ ló sì burú lábẹ́ òfin ọlọ. ọlọpẹ dí fún ẹni ẹlẹni ọkọ bọndì ọláwọn dé rọba kan mọndì so ọha nínú ìsìn ìmánì ti dé so kí wọ́n má tu rọ́bà torí kí wọ́n má lọ hmm. fẹ̀dí fọ́kùn abẹ́rẹ́ nǹkan bá. wọ́n ní táwọn bá ti wẹ hayo níbi àṣùbà àwọn sì ti ṣe sọ̀lá tó sọ̀bẹ̀ ṣùgbọ́n ìgbà tó di ìṣá àwọn bá tún rẹ́jẹ̀ kéékèèké tó bá yẹ pé àmì téèyàn á máa rí téèyàn á máa fi mà pípé nǹkan oṣù ti dá lọ lọ́nba ní kẹrí kẹ tó wẹ̀ bí omi funfun tí má dàbí omi ẹ̀fọn ṣe hmm. máa ń jáde lára obìnrin nígbà tó bá ṣe nǹkan oṣù rẹ̀ tán lọ́lọ́run kádàrà pé kẹrí so gbogbo tó bá jáde lẹ́yìn rẹ̀ má kà á kún kàkà má. Hmm. àmọ́ tó bá pé gbígbẹ fúrúfúrú ni abẹ́gbẹ hmm. gbogbo ibi tẹ́jẹ̀ ń gbà jáde ẹ kìkì sábọ̀ ẹ kò wú tutù bọ̀ ẹ rí pé kò sí nǹkan kan tó jẹ̀jẹ̀ máa ń bẹ̀ ọjọ́ tẹ̀sí máa fi ṣe nǹkan oṣù ti pé so lẹ́ẹ̀fi lọ́ọ́ wẹ̀ lẹ́ẹ̀fi ń sin lọ́hùn so gbogbo tó bá wá lẹ́yìn rẹ̀ náà ẹ̀ ní kàkún ẹ̀ ní kàkún nítorí pé tí obìnrin bá parí nǹkan oṣù Mm. lọ́pọ̀lọpọ̀ gbà àwọn omi ìdọ̀tí tún máa ń jáde mm. so àwọn omi aláwọ̀ kùnkùn máa di yọ́ máa jáde lára rẹ̀ Aisha radiyallahu anha ó ní gbogbo àwọn kẹyìn tó bá jáde lẹ́yìn ìgbà tí nǹkan oṣù bá ti dájú pọ̀ dá àwọn ẹ̀ka kún kankan mọ́. Mm. Ah. hello. aleykum salaam wa rahmatulahi wa barakatuh tí wọ́n kọ́ ibi ẹtí ń pè yìí. náà abdul wasu ló pẹ̀lẹ́ láti ìmọ̀ràn láti dùbọ̀. náà à ń gbọ́ yín máa mú kí àwọn ṣèjì ọlọ́àbá lọ́ra ẹ̀mí wọn ọlọ́àbá ṣe àtúntà láti. àmín àmín. ẹjọ pẹ́sà ni mo fẹ́ béèrè ní pé ìwọ́n kan ní wọ́n bí nǹkan ní ọ̀dọ̀ wa mi tó bá ń ṣètò láti ṣubú ó máa ń ṣe wípé ní lásìràkà bí ìwọ́n ìwọ́n ti yẹn tàbá ti rìn kù tàbá ti dè ní lásìràkà kejì ní ìjọba ti ṣubú tàbá ti dàwọn fẹ́ dìde tàbá fẹ́ lọ sí orí kan lẹ̀ aláwọ̀má jìnnà tí mo náà dé yọ ni Islam ẹ̀tọ́ wo ni ojúṣe àjùbọ̀ àlàmà ẹ̀sìn wọ́n bá fẹ́ kọ́lé wọ́n fẹ́ ṣe foundation ẹ̀mọ́ nínú àṣà Yorùbá ń sìn wọ́n lè ní bí ẹ̀sìn tó ń ṣe ọmọ anyọ́nyọ́nyọ́ ń fa àdéhùwá òun ni ọ̀dẹ̀mọ̀ àṣà àfihàn tó ní pé tí wọ́n fẹ́ ìṣe kàkà àti àbújọ kan sí ẹni ìwà sí ọ̀sẹ̀ òṣèlú ọ̀bẹ́ ìṣẹ̀lẹ̀ ní ìṣàwọn àríkàn sílẹ̀. aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. àkọ́kọ́ ìbéèrè alákọ̀ọ́kọ́. ẹni ìmáàmù yín tó bá ti sọ láti sọ. ní ìgbà tẹ́ bá wà ní rákà ẹlẹ́ẹ̀kejì hmm. tẹ́ ẹ bá ti rùkú tẹ́ gbórí sókè láti rùkú ó máa ń gbọ́wọ́ sókè ṣàdúà eléyàn ni alqunut. alqunut yẹn lọ́dọ̀ àwọn màlìkì yẹn a máa ṣe ní gbogbo sọ̀látù sọ́bì hmm. ní àgbọ́yé tiwọn. Hmm. lọ́dọ̀ àwọn fuqaha omi àwọn sọ pé ṣe maliki àti shafi'iya wọn láṣẹ kunut lọ́dọ̀ ìmáàmù ahmed wọn sọ pé ṣe kunut àyàfi kí àrélù àbí àjálù àbí àmìwò àbádànwò bá ṣẹlẹ̀ kọ́lọ̀ má jàre. so ṣùgbọ́n lọ́dọ̀ ìmáàmù Malik àwọn sọ pé anabi sallallahu alaihi wasallam ó ń bá kùnú tu lọ lọ́lọ́gbọ̀nrán gàdán kò sì dádó tó fi kú láyé. so ṣùgbọ́n ìtọ́dọ́gba nípa anabi ṣe lóṣù kan dádó mm. kò ṣe má lẹ́yìn rẹ̀ so ṣùgbọ́n táàrẹ̀ lu àbájálù tó bá ṣẹlẹ̀ á máa ṣe torí pé ọwọ́ ọgbà tánàbì fi ṣe náà ìwádìí fi hàn wá pé ìṣẹ̀lẹ̀ burúkú ló ṣẹlẹ̀ tánàbì hmm. fi ṣe hmm. ìdí nu tá a fi sọ pé nínú sọ́nà àníṣe kù àfi tí ààrẹ lu àbájálù bá ṣẹlẹ̀. Hmm. àwọn èèyàn wá ń ṣèbéèrè pé lápèjúwe irú ìgbà tí covid nineteen eh, yẹn eh, tó eh, gbayé àjàkálẹ̀ àrùn so kí ló dé tà ṣe kù so ìwádìí tún fi hàn wípé àwọn sàhábà àjàkálẹ̀ àrùn ṣẹlẹ̀ oríṣiríṣi àwọn àmì ó ṣẹlẹ̀ láyé wọn hmm. léyìí tó ní í ṣe pẹ̀lú àjàkálẹ̀ àrùn hmm. wọn àti torí rẹ̀ ṣe kùnà hmm. nítorí pé kì í ṣe pé bá gbárí bákan ṣe sọ fún wa láàmà ṣẹ̀ṣì bófin bá ti ṣe fi hàn wá làwa ń ṣẹ̀ṣì nítorí pé kullu khairin fi ittiba'i man salaf wa kullu sharrin fi ibtida'i man khalaf gbogbo oore ń bẹ nínú títẹ̀lé ojú ọ̀nà àwọn tó síwájú wa gbogbo aburú gbogbo àìdá lójú ọ̀nà àwọn ẹni tó gbẹ̀yìn tó nítorí de eléyìí ẹ̀sìn umirna bil-ittiba' wa nuhina anil-ibtida' wọ́n pa wá láṣẹ ká máa tẹ̀lé ojú pàna àwọn sọ̀hábà tí wọ́n tẹ̀lé ànábì sallallahu alayhi wa sallam ni wọ́n sì kọ̀ fún wa láti jìnnà sí àdàdálẹ̀ àdàdálẹ̀ ọ̀bá dùn kí gbọ́ngbọ́n kan sí kọ́ dàbí oyin hmm. bí máa korò jọjọ ni bí wọ́ lẹ́nu gbogbo ẹni tó fẹ́ sẹ́sì. Hmm. so èyí tó sì jẹ́ ọ̀nà náà ní súnà kò bá korò lẹ́nu aládàdálẹ̀ kọjá pé ìwọ ni lẹ́nu ẹni bẹ́ẹ̀ ni ẹni tó fẹ́ sórí rẹ̀ hmm. torí ọlọ́run dákun fi ìtẹ̀lé súnà rọ̀ àwa lọ́rùn. ní Imarat al-Arabiyya al-Muttahida tẹ́ǹtì ń pè ìyẹn Dubai madhab táwọn máa ń tẹ̀lé ni madhab imam Malik hmm. torí tẹ eléyìí imam yìí tẹ̀lé tó ń ṣe kùnú tìyẹn ní tí imam Malik sọ ní tẹ̀lé hmm. ṣùgbọ́n ọ̀rọ̀ gẹ̀dẹ̀ náà ni kùnú lọ́dọ̀ Malikiya torí pé àwọn sọ pé tí kò gbọ́dọ̀ ṣe sùjúdù sáhùn torí ẹ̀ ó hmm. túmọ̀ sí pọ́rọ̀ gẹ̀dẹ̀ ni hmm. tòótọ́ ń tà yọ àdá sí ẹ wàá máa lura ẹ mọ́ṣáláṣí pé ah, àtijọ́ tá à ń tẹ́ láwọn bàbá wọ́n máa ń ṣe kùnúùtù torí pé bàbá wa mọ́ṣáláṣí láàárọ̀ yìí wọ́n á ní kó o síwájú wa ó ṣe kùnúùtù irú kéwì wo ni wọ́n ké. <laughs> so màlìkíyà tó ní o ṣe gan-an àwọn gan sọ pọ́rọ̀ gẹ̀dẹ̀ ni hmm. kò ń tà yọ torí Málíkì sọ pé àní ṣe kùnúùtù ká gbóhùn sókè mm. jẹ́jẹ́ láṣẹ sọ nígbà tí òun sì fẹ́ ṣe kùnúùtù ọgbóhùn sókè kò sí ọ̀dọ̀ Málíkì àjẹpọ̀rọ̀ tó sọ̀hún á máa wá nu tíra ní àní rí mm. sọ eléyàn ni wọ́n ń pè ní atalfiq alfariq mm. ká máa mọ́rọ̀ kan ká lẹ̀ mọ́rọ̀ mi eléyìí tí ò ní tùmọ̀ tó rà ní rẹ ni tó sọ̀rọ̀ ẹ̀ rí so eléyìí túmọ̀ sí pé fíkì òun bùkátà farabalẹ̀ wọ́n sì ń bùkátà gbọ́yé eléyìí tó péye kéèyàn tó di pé ọ̀ máa lò ilé ìjábọ tó ṣe jẹmbẹ o. Hmm. wọ́n ní tá a bá fẹ́ fi èlé ilé sọlẹ̀ hmm. so bóun láti máa ṣe ní islam torí pé àwọn yorùbá táwọn bá fẹ́ fèlè ilé sọlẹ̀ àwọn lè doyin lẹ̀ rékílẹ̀ ọ́ máa dùn àwọn lè da rèké lẹ̀ rékílẹ̀ ọ́ sá máa dùn dúndùn dúndùn là ń bá lé olóyin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọ́yìn mọ̀ pé islam ẹ̀sẹ̀ bọ̀ hmm. islam yìí sì ṣe àṣà kan tí ò ní tuma so anabi kọ́lé àríwá anabi sọlá àjọlá nǹkan yìí kan lé àbí ṣúgà Hmm. àwọn sàhábà náà kọ́lé àrí pé wọ́n kóyin kan hmm. lè àfi ṣúgà àwọn àṣẹlẹ̀ máa kóyin lè àṣẹlẹ̀ máa kán ṣúgà lẹ̀ ó ti tó ipe ń dọ́tà fẹ́ fèlè lé sọlẹ̀ kan sọ pé bísímìlà hmm. ẹ bísímìlà àwọn èso bísímìlà sí kankan àfi kọ́ ládùn kó lóyin kálíbà kọ́ pọ̀ ń bẹ̀ ó tó ó tó bá wọ́n wà lọ́ máa rí tíra kan mọ́lẹ̀ ilé ògbìnà mọ́ lórí mi <laughs> tó ń lọ rí àdó mọ́lẹ̀ ń lọ rí ẹnìkan àní ẹnìkan gbà tí wàhálà kan ṣẹlẹ̀ wọ́n á ní agboolé àwọn òtòrò kí ló dé wọ́n là fà lóhùn agboolé àwọn òtòrò wọn á ní kí ló dé ó ní àwọn ọmọ táwọn baba ńlá rí ìmọ̀lẹ́ pé aláàfáà ni wọn náà babaláwo náà ni wọn náà ń ṣiṣẹ́ awo ó yẹ kó ọmọ táwọn baba ńlá rẹ rí ìmọ̀lẹ́ tí òjé lè yín ó tòrò. torí ẹ bísímìlá wọn sì ní ti bẹ̀rẹ̀ lé kí ló di pé kò tòrò ńjọ kan hmm. lẹ́yìn ìjẹ́ bó ti ṣe jẹ́. hello. asalaamualeykum. salaam wa rahmatulahi ọmọ ǹjẹ́ olódó ni pé ó ti wà lákọọ́lẹ̀ tó dáàjẹ́ àti dáàjẹ́ síwájú kan tó fẹ̀mí sí wa lára ní ìbéèrè àkọ́kọ́ tọ́ba wá rí bẹ́ẹ̀ ǹjẹ́ àwọn àdámọ̀ kan ń bẹ tí àdúrà ò lè yí nínú tẹ̀lé ọmọ Yorùbá nínú sàrí Islam ẹ̀kejì gẹ́gẹ́ lápẹẹrẹ látò bí ìnílé kọ́nilé fi plọ́ọ̀tìlẹ̀ kọ́ọ̀tù méjì wọ́n wá fẹ́ yọ̀ǹda ẹ̀yọ̀kan fún mi ìlànà wo ni Islam gbà láàyè pé ká fi sílànà àwa torí ọjọ́ iwájú ọkọkọ salaam salaam ni pé wọ́n ní sódodo ni pé nta jẹ àti nta jẹ ó ti wà lákọọ́lẹ̀ ẹ máa ń ṣe méjì ń pè é léèké ṣe mùsùlùmí mà. ẹnikẹ́ni tí ti gba kádàrá gbọ́ kọ́ gbàgbé ó ti kúrò nínú agbo ẹ̀sìn islam aburada hmm. ẹ̀sìn islam ó ti kúrò lórí rẹ̀ hmm. nítorí pé ara àgbàgbọ́ òdodo tí ò sí máa gbà òun náà ní ká gba kádàrá gbọ́. Hmm. ìwà ṣe pé tí ó ṣe yín àti tẹ́sí kọ́lọ́run tó da yín lásán lọ́lọ́run ti kọ́ kó tó dá sánmà àtìlẹ̀ àti gbogbo nǹkan bí khamsina alfasana pẹ̀lú ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ẹgbẹ̀rún ọdún hmm. lọ́lọ́run ọba ti kọ́ lẹ̀. ṣé o kí á ní hmm. kò sí tuntun lọ́dọ̀ ọ̀lọ́ hmm. tó ó ṣe wá àti ń lásìkò bá tó yóò ṣe kálukú. ẹ wá ní sí nǹkan kan bẹ́ẹ̀ nù gbèsè kíkà dára ò lè yí bóyá hàn wọn lọ́yọ̀ gbogbo èèyàn náà ni kò sí nǹkan kan nínú ìgbésí ayé ọmọ èèyàn hmm. tó yẹ kí téèyàn bá ń bẹ lọ hmm. tó bá jẹ́ àìda èèyàn wá ń tọrọ pé tó bá kọ àìda lọ́lọ́n kọ fún yàn kọ́kọ́ dáadáa fún yàn aláàánú lọ́lọ́n tó hmm. ọlọ́run lè fàdúrà yí padà torí pé ànábì sallallahu alaihi wasallam ó sọ pé la yaruddu al-qadara illa ad kò sí nǹkan kan tó lè yí kádàrá padà fàdúrà so kádàrá wò lẹ́yìn fẹ́ yí padà ṣe ẹ̀ máa ní ṣe ẹ̀ hmm. máa kí lẹ́yìn máa tán kọ fún yẹn ẹ̀ hmm. máa oṣù gbẹ́yìn ọmọ abẹ́ lọ́n táburú bá ń bẹ́ nu tọ́lọ́ ń kọ fún táyidá bá wà ń bẹ́ ọlọ́run dákun pa mi sọ di dáadáa lẹ́yìn ìjẹ́ bó ṣe jẹ́. wọ́n ní tí bàbá wa bá ní plọ́ọ̀tì méjì tó fẹ́ bùn wa lọ́kàn hmm. ọ̀nà wo lágbègbà tí òfin ní dẹjọ́ ọjọ́ iwájú sẹ́yìn nìkan bàbá bí ni bẹ́ẹ̀ hmm. bá nàbì sallallahu alaihi wasallam ṣe sọ bọ́kàn hmm. nínú àwọn sàhábà náà ni Bashir baba Nu'man hmm. wọ́n láwọn bọ́ ọmọ àwọn Bashir àwọn bọ́ ọmọ àwọn Nu'man yìí báyìí àwọn bùn lẹ́rú àwọn sì ń fẹ́ ká nàbì ọ̀jẹ̀ rè sí. anábì ni akulla waladika wahabtahu mithla hadha ṣé gbogbo àwọn ọmọ rẹ náà ló bùn nírú eléyìí ó ní rárá o anábì ah, ni a má pè mí jẹ́rìí sábòsì ẹ má pè mí jẹ́rìí ṣàbòsí ṣe ẹ má gba bàbá yín náà láàyè láti ṣàbòsí hmm. torí ìwọ wọn fẹ́ bùn hmm. wọn ò ní sòótọ́ fún bàbá rẹ̀ tó hmm. wọ́n sòótọ́ fún bàbá mi níta fẹ́ bò mí ẹ̀yin mi ní kọ́kọ́ lẹ́bí ẹ pin kọ́ kárí tí ọba ti ní kárí ẹ jẹ́ á máa wò pẹ́yìn lẹ́nu nǹkan yín kí bàbá tó kú ẹ má gbèsè. jazakumullahu khairan zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. Àbálámọ̀ àyíkọ́. Àyíkún Sọlá ń bolẹ̀ sí ń pè o. Ẹ jọ ẹlẹ́yà ló ń pè láti Ìbàdàn. Sọ kí ni ìbéèrè yín? Ẹ jọ mo fẹ́ bẹ̀rẹ̀ pé téèyàn bá ń gbé ní ilé tó jẹ́ pé àwọn ọkùnrin bá wà sáwọn akéǹbo ara wọn dáadáa tó ṣe pé ojú èèyàn wà mọ́ ti kò ń gẹ ibi tí wọ́n ní ìhòòhò ara ọkùnrin ti bẹ̀rẹ̀ tí ó ṣe pé bóyá àwọn kẹsẹ̀ ẹlẹ́kùn náà. Ẹlẹ́ẹ̀kejì wá ni kí kéèyàn máa lo pẹ̀fúùmù tó bá ní ọtí nǹkan kan nínú tó máa ń fọ àpọ̀ sára àwọn ingredients rẹ̀ hmm. àbí kírìmù ṣé kò sí láìsí dẹ́pẹ̀ ká máa lò. ọjọ́ mo wá gbọ́ bèrè ọ̀pọ̀ síta. mo fẹ́ bèrè nípa pé obìnrin tí wọ́n pè wọ́n san owó wọn padà kì í sọ hmm. tó torí pé bóyá ó lóṣù. tòbí ọjọ́ tí ó wá fẹ́ tó bímọ tá a fẹ́ ṣe kó mọ ọmọ náà wá ní pé kó hàn pé wọ́n sọ yìí wọ́n bá bẹ̀rẹ̀ pé ṣé irú ọmọ bẹ́ẹ̀ pé ọmọ tó ń ṣe kí n torí pé ustaz ti sọ̀rọ̀ nípa rẹ̀ pé ó dàbí ọmọ yẹn ọmọ náà ni àti wọ́n á ní ṣé tó bá padà bí àwọn ọmọ lé ọmọ yẹn ṣé ọmọ ọmọ àwọn ọmọ tó kù yẹn náà ọmọ dìlẹ́ ṣé ti yí ìgbìn yẹn so ètò mo fẹ́ bẹ̀rẹ̀. alhamdulilayi wọ́n ní táwọn máa ń gbélé táwọn ọkùnrin sì pọ̀ ń bẹ̀ lábẹ́ hmm. ìgbà tí wọ́n ń faṣọ bo ibi tó jẹ́ ìhòòhò ọkùnrin lọ́wọ́ pójú èèyàn sá máa rí bẹ́ẹ̀ náà sòsè kìí ṣe pé yàn ń dẹ́ṣẹ̀ yàn ń dẹ́ṣẹ̀ gidi gbàdé ti pọkọ rẹ ló ń wò àwọn ọkùnrin ọlọ́kùnrin ló ń wò ṣé bọ́lá ń sọ pé kó lè mọ mi kul lil mu'minina yaghuddu absarahum wa yahfazu furujahum ń sọ pé kó lè mọ mi náà ti wa kul lil mu'minati yaghuddna min absarihin yaghuddu min absarihim wa yahfazu furujahum àwọn ọkùnrin kó lè mọ mi ní lil ọkọ̀ bó min abasarihim wa yahfazu furujahum ọlọ́run ti sọ pé àwọn obìnrin náà yaghududna min abasarihinna wa yahfazna furujahun káwọn náà rẹ ju wọn lẹ àtọkùnrin rẹ ju yín lẹ sọgí tó ọmọ wà àwọn ọkùnrin tí ó fi pójú rẹ ń síbi tí ọyẹ bọsi. sí lẹ́yìn náà ilé tó bá ti àdàlú wa wa ni àwọn ọkùnrin ọlọ́kùnrin so ẹ máa bẹ́ẹ̀ sì máa gbèrú lẹ́yìn tí òfin ní di wípé aburú àtàìdá eléyìí tọ́lọ̀ ń ṣẹlẹ̀ wọ̀ yóò máa ṣẹlẹ̀ ní rubẹ̀yìn so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. wọ́n á ní dá máa ń lo lọ́fíńdà eléyìí tó ní alkohol nínú báwo ni eléyìí tó dọ́gba òun náà ni pé inshàlá alkohol tó wà nínú lọ́fíńdà yẹn kò sọ di ẹ̀gbin so rẹ̀ yóò máa jẹ́ najasatun Hmm. ẹ̀gbin tó ṣe pé kò ṣe fojú rí ni hmm. so gẹ́gẹ́ bí ọlọ́run sọ pé innamal mushrikuna najasun pípẹ́ àwọn ọ̀sẹ̀ bọ ẹ̀gbin ni wọ́n kò túmọ̀ sí pé tó bá sàlù àlá tán tí wàá ti ẹni tọ́jọ́ ṣẹ̀bọ tẹ́ ẹ bá wá ba ọwọ́ lọ tún àlọ́ àlá ṣe lókun ìgbà tó bá rí gbẹ̀rí tọ̀ lọ́wọ́ rẹ̀ hmm. kò nídìí láti lọ́ọ́ fọwọ́ rẹ̀. so wọn á ní obìnrin tí ó jẹ́ kó ti bímọ fọ́kọ láì jẹ́ pé wọ́n san sọ̀dáàkì rẹ̀ eléyìí ẹgbẹ́ nǹkan pamọ́ fún nǹkan ni so ẹ sọ pé obìnrin tó bímọ fọkùnrin látàrí wọn ṣe zina ṣe hmm. mhm. bá bímọ fẹnìkan látàrí pé ṣe zina wọn á ní irú ọmọ yẹn ọmọ zina ni wọn ní ọmọ jẹ hmm. so tó bá kí wọn so igi lọ́jọ́ tí wọn ń ṣe àkíkọ ọmọ hmm. tí ọmọ tó bá bí lẹ́yìn rẹ̀ ṣé àwọn oníjọ́ máa zina bẹ́ẹ̀ ni wọn oníjọ́ máa zina tó bá kí wọn so igi bó ti tọ́ àti bó ti ṣe yẹ báwo ni bó sì ṣe tọ́ àti bó ti ṣe yẹ náà ni pé yọjọ bàbá tó bí ọmọbìnrin yẹn ló fi lọ́kọ hmm. abẹ́ni tí bàbá ní kọ́ lọ sojú òun òun ni ó fi lọ́kọ so kò sí bùkátà kó jẹ́ pé ilé ọkọ lẹ́tì máa so yìgì hmm. ọ̀dọ̀ bàbá náà lẹ́ lọ bàbá yìí ṣe ìwé tí wọ́n ń kọ sísàlẹ̀ ìwé hmm. eh, footnote torí tá a bá ra ìwé nísìn ẹ rí i pé dìmẹ́ǹdìmẹ́ ìwé là máa kà kì ṣe footnote ẹ̀ka làrí lẹ́ẹ̀mọ́ gbójú wo footnote ẹ wá fẹ́ sọ bàbá di àtẹ̀mẹ́rẹ̀ a mm-hmm. ní bàbá tó bí ìyàwó kọ́ máa tún bọ̀ nílé ọkọ kọ́ wá mm-hmm. fọmọ lọ́kọ ìdí nu dẹ́bi rí pé ọ̀pọ̀lọpọ̀ ọrú yìgì bá ń tán so náà kìí ṣe yìgì lábẹ́ òfin ọlọ́run mm-hmm. nítorí pé ìgbà tẹ́ fẹ́ so yìgì yẹn bàbá ò sí ń bẹ̀ aṣojú bàbá ò sí ń bẹ̀ ẹ̀ńdá ọ̀nà ọmọ sọ ni pé sáwọn tá a fọmọ lọ́kọ náà láti lọ bá wọn bí báwa ẹ̀kọ́ wọn bá nítorí ẹ̀ àfa kan kà lè dúró pé a ti so yìgì kí ló ń so kí ló ń so ta ló fi fún un Hmm. so a gbọ́dọ̀ rí bàbá ìyàwó bàbá ìyàwó ó ṣe kókó ọkọ tó fẹ́ fẹ́yàwó ó pàtàkì hmm. ẹlẹ́rìí méjì hmm. wọn ò ṣe é má rí bàbá ti ráwọn ilé kìí ṣe dandan kí ìyàwó gun jókòó mbẹ. so bàbá lòun fi ọmọ òun fún ọkùnrin yìí níyàwó ọkùnrin náà sì ló ń gbà á níyàwó so ó sì lóun san sọdá kìíye báyìí so ọmọ sì lóun ọ̀n faramọ́ tí òun lọ́rùn ẹlẹ́rìí méjì jẹ́rìí sí lọ́ba tán so eléyìí ni bí a ti ṣe máa so igi àbùkátà bàbá ọkọ níbi tí wọ́n so igi ọlọ́run forí sí ọlọ́run forí sí level làwọn wà kìí ṣe pé àwọn á lọ fìyàwó lé bàbá ọkọ lọ́wọ́ àwọn àní bàbá ẹ̀yin kẹ́ ẹ fi fọ́ọ̀mù ẹ̀yin wọ́n ti ṣe ń gbá bọ́ọ̀lù <laughs> so ẹni tó fẹ́ fẹ́yàwó òun lẹni tí wọ́n fọmọ fún ìsìláàmù ò sì sọ pé kẹ́ ẹ fà lọ́wọ́ kẹ́ ẹ fi lẹ́nìkan lọ́wọ́ wọ́n ti sọmọ wọ́ so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ plus two three four zero eight. ẹ ọmọ tí wọn bá wá bí tí wọn bá so igi bó ti ṣe tó àti bó ti ṣe yẹ àwọn oníjọ máa zina ma. Hmm. ṣùgbọ́n islam ti yé wa pé táwọn kan bá ti kọ́kọ́ ṣe zina táwọn aláwọn fẹ́ so igi àkọ́kọ́ ẹ̀ gbọ́dọ̀ so igi lóyún ẹlẹ́kejì wọ́n fi àbámọ̀ tí wọ́n kó hàn hmm. yóò hàn dáadáa lórí zina àkọ́kọ́ tí wọ́n ṣe hmm. ẹ̀yìn wá gbà náà ni bàbá òtò wá gbà pé wọ́n fọmọ fún un tó bá wù ọmọ rẹ̀ láti fẹ́. Hello láàlẹ́kọ̀. aleykum salaam wa rahmatulah ọkọ yín o. akọ́lá jimá. ẹ ṣe o. aláwọ̀ jẹ́ àkọ́kọ́ rẹ̀. orúkọ mi ni fẹ́rífàtà abdulsalam látòkè wọ́dí ògbómọ̀ṣọ́. ìbéèrè yín màmá. ìbéèrè tí wọ́n fẹ́ béèrè ní orí ọ̀rọ̀ yìí náà ni. a rí i pé àwọn míì wà tó yẹ pé ọkọ wà ní ilẹ̀ haúsá ìyàwó wà lógbómọ̀ṣọ́ látògbómọ̀ṣọ́ iná wọn wà ti so ìyìnbọn yà mí ọkọ ò ní sí ìwọ́n fẹ́ béèrè. alhamdulilayi kò sí nǹkan tó burú lábẹ́ òfin ọlọ́run pé tọkọ gan ọba sí mbẹ́ hmm. ó lè fẹ́ nìkan ta sojú hmm. ta sojú rẹ bá ti bá gbàyàwó fún un yóò ní mo gbà á fún lágbájá níyàwó yóò hmm. ṣe pé mo gbà á mo gbà á tí o bá sọjá gan léde yorùbá lẹ́yìn kan wá pé mo gbà á kíni kíni tá a gbọ́ yìí mo gbà á fúnra rẹ ni <laughs> so àmì tó wá ní mo gbà á fún lágbájá tí mo ń ṣàṣojú fún hmm. so bẹ́ẹ̀ náà ni bàbá bàbá náà lè mẹ́sìn bẹ́ẹ̀ kọ́fẹ́ nìkan ṣàṣojú hmm. pé mo fi lágbájá yìí fún tàmẹ̀dùn níyàwó lórúkọ bàbá rẹ̀ olóhùn sí lóhùn gbà á níyàwó hmm. ṣe lẹ́yìn ìjẹbù sọ ìgbà yẹn ni pé kò sí tó ṣòro nu ká sọ igi kí ló dé táwọn apáti tá à ní ṣe tọ́ pé zina láàmú ọgbọ́n pé ń ṣẹlẹ̀. láyé láyé lọ. hello. sàwọn ìkọ̀ ìtura. waaleykum salaam wa rahmatulahi wa barakatuh tó kọ́ ibi ẹ ti ń pè. abdulsalam abdulkadir láti ìbàdàn. kí ni ìbéèrè yín. ìbéèrè mi pé ṣé bẹ́ẹ̀ bá jẹun tó ń gbé ní masjid. Hmm èèyàn lè lo àsọpẹ́ntúntì láti lè béèrè pé nǹkan òun sọnù ní mọ́ṣáláṣí tó bá jẹ́ pé bóyá kò kò rí bẹ́ẹ̀ bóyá èèyàn àgbẹ̀yìn tó dé mọ́jú tí wọ́n lè béèrè níta mosque yàtọ̀ ní sínú mosque pé àwọn wà kan táwọn sọ ní mosque. ìbéèrè kejì orí mm-hmm. pé ẹni wọn ní pé òun gbọ́ àdìsí kan bóun ka àdìsí pé ó mọ̀ ọdẹ ọ̀la pé ó bẹ̀rẹ̀ mọ́lẹ̀ fún alámsọ̀lá rẹ̀ sàǹjọ́ kan nígbà tó ní bí ìyẹn lè jẹ́ ìpè téèyàn fi bẹ̀rẹ̀ fún àwọn afá abẹ́lé mi. alhamdulilayi ìbéèrè alákọ̀ọ́kọ́ hmm. èèyàn ń gbé mọ́ṣáláṣí àbí èèyàn gbé mọ́ṣáláṣí hmm. ẹnikẹ́ni tí nǹkan bá sọnù fún nínú mọ́ṣáláṣí kò fi wẹ́ lọ. Hmm anabi sallallahu alayhi wa sallam ó ní tẹ́ ẹ bá lẹ́ni tó fi wẹ́lọ̀ nǹkan rẹ̀ tó sọnù nínú mọ́ṣáláṣí ẹ sọ fún pọ́lọ̀ ní jórí. Hmm. sọ eléyìí túmọ̀ sí pé àtẹ̀ntì ń gbé mọ́ṣáláṣí àtẹ̀ntì ò gbé mọ́ṣáláṣí àìfi nǹkan wẹ́lọ̀ nínú mọ́ṣáláṣí. Hmm. lẹ́yìn náà kí ló fẹ́ mú yàn gbé mọ́ṣáláṣí hmm. nígbà tí èsì pélé tán láyé mọ́ṣáláṣí kìí sòtẹ́ẹ̀lì so ilé ìjọsìn ni mọ́ṣáláṣí ẹ mọ̀ pé tá a gbogbo àwọn nǹkan míì tá a máa ń ṣe sínú ilé wa hmm. tí ò yẹ ká fi lọ ilé ọlọ́run ní ọ̀sẹ̀lẹ̀ hmm. ẹ̀rí tó kéré jù ọ́ máa so nínú mọ́ṣáláṣí hmm. bákan náà nínú mọ́ṣáláṣí tó wà tọ́lọ́run bá fi à ń tọ̀ lé sàdánwò fún yẹn ọ́ máa tọ̀ lé lọ́pọ̀lọpọ̀ wà ọ́ máa fọ́ bákan náà nínú mọ́ṣáláṣí tó wà yẹn ó lè síntọ̀ tó síntọ̀ sínú mọ́ṣáláṣí lómi ọ̀fọ̀kùn yóò fi rẹ́ mọ́ṣáláṣí tó gbogbo àwọn nǹkan yẹn kò kókó pé kókó tí ẹ bá mú rárá kò bá mu rárá ẹ wọn tún kó búrọ́ọ̀ṣì àtàwọn ọṣẹ ìfọnu wọn kò sójú wọn dùn wọn kò sí ah, mọ́ṣáláṣí ilé ọlọ́run àná hmm. ah, nànànà tó bá yẹ pé ẹnìkan rìnrìn àjò so ìrìn wa ka mọ́ pé lálẹ́ kò ríbi tí ó forí sin kò sí àfihàn mọ́ṣáláṣí alẹ́ gba láì kó sùn dàárọ̀ kó sì máa lọ hmm. so a mọ̀ pé ìbẹ̀lẹ̀ mi ń sùn permanently wọ́n tẹ̀ ní wọ́n ń sanwó sùn mọ́ṣáláṣí ní láwọn àlù kan ah, kọ̀tọ́kọ̀tọ̀nà kọ̀tọ́kọ̀tọ̀nà hmm. bí tí wùlò kéré mà ṣe lè ìjẹ́ bó ti ṣe jẹ́ wọn á ní pé àwọn gbọ́ pé Umar kúnlẹ̀ fún anabi ń bọ́ ń bẹ̀ fún kò síbi tá anabi sallallahu alaihi ti gbà kẹ́nìkan ọmọ kúnlẹ̀ fún kúnlẹ̀ fún anabi o hmm. tó bá pé ń dẹ́n sọ wọn náà ní jíjókòó lórí orúnkún látàrí Abubakar ṣe bẹ́ẹ̀ hmm. Abubakar ṣe bẹ́ẹ̀ nítorí kìí ṣe kó kúnlẹ̀ fànàbì hmm. ìgbà tí Abubakar fẹjọ́ Umar sùn lé Umar sẹ́wọ̀n òun sì bẹ òun sẹ Umar òun sì bẹ Umar kó forí jẹun ṣùgbọ́n kọ̀ ojú ànábì bá yí padà ìgbé yaghfirullahu laka ya Ababakar yaghfirullahu laka ya Ababakar hmm. yaghfirullahu laka ya Ababakar ọlọ́run forí jẹun Abubakar ọlọ́run forí jẹun Abubakar ọlọ́run forí jẹun Abubakar Umar náà bá tọpasẹ̀ rẹ̀ wá sọ́dọ̀ ànábì sallallahu abubakar bá jókòó lórí orúnkún rẹ̀ torí pé ìbínú tànà bí n bí ọkà abubakar láyà pọlọmọmọdé umar sórí ibú pọlọmọdé sórí ibú lónìí hmm. kó sì wàá lọ jásí pé mi ni mo fà á fún un hmm. so kìí ṣe pé ń bẹ ànábì hmm. pé tẹ́yìn bá ti wá fẹ́ bẹ ànábì yóò kúnlẹ̀ ní kí ni ń jẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn náà ànábì sallallahu alaihi wasallam tó sọ pé mi ní kò láàyè mi lónìí kẹ́sì bí béèrè kan àfi kí n dáhùn so ibẹ̀ ni wọ́n ti ń sa àwọn ìbéèrè oríṣiríṣi ọ̀rọ̀ táwọn ẹbí sọ yẹn ka Umar láyà ni Umar bá jókòó lórí orúnkún rẹ̀ hmm. so lọ́wọ́n ní lọ́dọ̀ àwọn Lárúbá tọ́rọ̀ bá kà wọ́n láyà hmm. ni wọ́n máa ń jókòó lórí orúnkún wa hmm. so ẹ sì pé Suratul Jathiyah òun náà ń bẹ́ẹ̀ nú Al-Qur'an sákùnlẹ̀ fọlọ́njọ́ gbèǹdè kullu ummatin jathiyah ẹ̀rí pé gbogbo àlùmọ̀ pátá wọ́n jókòó lórí orúnkún wa padà ẹjẹ́ á mú ìpè bíi mélòó kan sí ká tó máa lọ ẹ̀ lọ́wọ́ ìyá ẹ̀ lọ́wọ́ ah ojú rí zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ̀yin tí ẹ̀ ń wò wá lórí ìwò wọ Facebook ẹ máa ṣe bẹ́ẹ̀ ẹ máa ṣí àrẹ̀ káàkiri o bákan náà kẹ́tù máa fọ́lọ̀ rẹ̀ pẹ̀lú kẹ́tù máa láìkẹ́ ẹ lọ́kọ yín o. salaamaleykum. aleykum salaam wa rahmatulah ọkọ yín o. Nàá. Kí ni ìbéèrè yín? Ọgbọ́n ìdánilẹ́kọ̀ọ́ yìí pé jáde pé bàbá rẹ̀ tó sóbi ogun bàbá rẹ̀ jẹ́ àwọn gbèsè kan. Wọ́n á ní nígbà tí àwọn tí wọ́n ṣe fún ọ̀hún fún ká ìjọ àtàwọn òbí gba ìtìyàn. Hello, hello, hello. Yàtí nígbà gbọ́ pé wọ́n wà lẹ́bi ní kọlọ kójọ. Hello kí ni ìbéèrè gangan torí ọjọ́ ti lọ o fẹ́ máa lọlé kí ni ìbéèrè gangan. tóun ní bàbá rẹ jẹ ní àbíjà tí nìlọ jẹ wọn ní gbèsè àwọn tó ń san gbèsè. kò sí wàhálà dàbínù ló fi san gbèsè hmm. wọn. ọjà bó ṣe lọ. ẹ̀yà eléyìí náà ti rè é ẹ jẹ́ ká mú bíi pé ẹyọ kan sí kó tó di pé a lọ zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. hello aleykum salaam wa rahmatulah. orúkọ mi ni mariam láti ìlú àpamọ́ ìlú ìlú lọ́sọ̀ọ́. kí ni ìbéèrè yín. ní pé ìyàtọ̀ sí àwọn ọmọ wà láyé ní hmm. àkókò aláìsí. wọ́n wá kówó sí ọmọ kan lọ́wọ́ ọmọ yìí ta kówó yìí fẹ́wọ́. wọ́n á fi dábàá mi ṣètò ìyá àgbàdà aláìsí. ṣé ọmọ tá kówó sí náà tó ọmọ kan yòókù rẹ̀ ni àdìgbò ni ó ti ṣe owó tó ń kó sí lọ́wọ́ tó jẹ́ ti bàbá rẹ̀ èso nìkan ló ní owó bàbá rẹ̀ wọ́n fi kúngún tí wọ́n pín hmm. eléyìí ń jẹ́ bó ṣe jẹ́. naam sheikh ah, ọlọ́wọ́ba yóò jẹ́ ká rí yín pẹ́ látàrí dára lójú pọ̀nẹ̀sì islam ọlọ́ba yóò bá fún yín ní ẹ̀mí gígùn tí ó péye àti àlàáfíà tí ó dópin dórí ògóńgó bákan náà ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ti tọ́jẹ́ pé àwọn ni wọ́n ṣe agbátẹrù ètò yìí kọ́lọ́n kọ́ bá fi san lẹ́sùn lórí láyé bí àti àgbéǹdẹ̀lì kíyàmà ọpẹ́ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀ṣánú ajẹ́lógún àṣọ tí wọ́n ti ń dáhùn àwọn ìbéèrè wa lọ́lọ́kan ọ̀jọ̀kan láti ìgbà ìwájà zakumullah khairan Sheikh ọlọ́ọ̀bá yóò bá a fún yín ní husn lil khatima ọpẹ́ pàtàkì lọ́wọ́ àbú àmínà tí wọ́n dìjọ́ kó orin wá láti òkè àdó akíntọ́lá jazakumullahu khairan ọ̀làdùnní bèlò ló kọ̀ mí tí ẹ bá láwọn ìbéèrè kan àbí kejì ẹ má fi sórí plus two ẹ má fi sórí zero nine zero five one six four five four three eight o orí zero eight zero eight three two nine three eight nine six ó náà ní kẹ́ máa fi ṣọwọ́ sí ọ̀làdùnní bèlò ló kọ́ tì mí títí ọjọ́ mẹ́jọ ìní táwọn pàdé pọ̀ ní mọ̀ọ́dẹ́gbére fún wa pé sálámù alaykum wa rahmatulahi wa barakatu.